السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله إنه قد تقدم معنا الحديث عن القدر بمعناه الشرعي وببيان شيء من أركانه وذلك أننا قلنا بأن للإيمان أركانا أربعة لا بد منها ومن أخل بواحد منها فإنه غير مؤمن بالقضاء والقدر تقدم الحديث مفصلا عن الركن الأول وهو إيمان الله إيمان المرء بعلم الله الشامل المحيط بكل شيء وعلى هذا الأساس قام الإيمان بالقدر والثاني هو الإيمان بأن الله تعالى كتب كل شيء في اللوح المحفوظ كتب فيه مقادر الخلائق وجينا بأحاديث وآيات القرآنية الدل على هذا الركن والحديث معنا اليوم على الركن الثالث وهو الإيمان بمشيئة الله الشاملة وقدرته النافذة فما شاء الله كان وما لم يشاء لم يكن ومن الأدلة الشرعية على ذلك قوله تعالى وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وقال سبحانه ولو أننا نزلنا إليهم الملائكة وكلمه الموتى واعتدنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وقال الخالق سبحانه وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون دل على هذا كثير جدا لا يحصى لا يعد لا تعد ولا تحصى في الآيات القرآنية ومن الأحاديث النبوية والركن الرابع هو خلقه سبحانه وتعالى لكل موجود فلا بد من من الايمان بذلك وهو من اركان الايمان بالقضاء والقدر اعني ان الله سبحانه وتعالى خلق كل شيء موجود لا شريك له في خلقه فيجري فتجري الامور على ما قد كتب في لوح المحفوظ والله تعالى هو الخالق لكل شيء فما سواه فهو مربوب مخلوق قال الله تعالى الله خالق كل شيء وهو على كل شيء وكيل وقال سبحانه ذلكم الله ربكم لا إله إلا هو خلق كل شيء خالق كل خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل وقال سبحانه والله خلقكم وما تعملون أدفن يا الله ọlọ́wọ́n bá tí ọpẹ́ tọ́ sí atọ́rọ ìkẹ́ ìjẹ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àgbà pé kò sí ẹnìkankan kí ọ lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi ọlọ́run lónìí kan ṣoṣo àti pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní ẹrúsìn rẹ̀ ni ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run ní àwọn ìdímọ̀ kan tó ti káájú asọ̀rọ̀ nípa ìní ìgbàgbọ́ òdodo sí àkọọ́lẹ̀ ọlọ́run tá sí kádàrá aṣọ ìtúntúmọ̀ àti ìtúmọ̀ sí a sì sọ orígun mẹ́rin tí ń bẹ fún kádàrá ní ṣókí lẹ́yìn ìgbà náà la sọ ìfọ́síwẹ́wẹ́ nípa orígun méjì ń láti tọ́ka sí àwọn àyà Quran àti hadith tó wà lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú orígun kádàrá tọ́jà pé téèyàn bá ti ní téèyàn bá ti nígbàgbọ́ sí bí ìgbà tí ò nígbàgbọ́ sí kádàrá ni kèé sì ṣe mùsùlùmí òdodo nìyẹn alákọ̀ọ́kọ́ tó jẹ́ orígun rẹ̀ ó náà ní alìyìmánu bí ilmi láàyè sáàmìlì nìkùlì ṣẹ́yì ìnígbàgbọ́ sí ìmọ̀ ọlọ́run tó kárí gbogbo nǹkan tó jẹ́ pé kò sí nǹkan kan tí ó máa bẹ àbí títí ń bẹ tọ́nà ọba ò ní mà sí ẹ̀yìn yòówù tí ọba nígbàgbọ́ sí yẹn kò nígbàgbọ́ sí kádàrá torí ẹ̀ náà ni kádàrá ọlọ́run dúró lé lórí lórí wípé. ó ní ìmọ̀ sí gbogbo nǹkan tí ọmọ bẹ pátápátá ó sì fi àkọọ́lẹ̀ rẹ̀ ní bó ṣe nímọ̀ sí ó sì yọ̀ǹda sí pé kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí ní yípadà ní bí ọlọ́run bá ti kọ́ sílẹ̀ orúkọ ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìnígbàgbọ́ ìpè ọlọ́run bá gbogbo tí ọmọ pátápátá ẹ̀rí ti wà lónú Kùránì lórí àkókò àti tá a ti kà àìsùnmọ́ àkàwé fúnra wa lórí tí ìṣẹ̀lẹ̀ lé ayé nípa kọ̀ǹpútà tọ́jẹ́ tó ní mẹ́mórì níta bá fi bẹ́ẹ̀ á sì máa bá ń bẹ̀ ń gbogbo gbà àfi tí ọba yọnu ló kù níta lérò pé ó lè gbà ó lè gbà á láwọn oríṣiríṣi information tó pọ̀ jáǹtirẹrẹ tó bá ti ń pé ọlọ́run tún ọmọ ẹ̀dẹ́ yẹn lọ síbi kí wọ́n kí wọ́n rí kọ̀ǹpútà sí àdékè ọlọ́wọ́ bá àlékè ọlá. ọba tó lágbára ju gbogbo ẹ̀dá lọ ni òun náà nímọ̀ sí gbogbo nǹkan ó sì ti kọmpútaráìsì ẹ̀ ó ti ṣe gbogbo ẹ̀ ó ti kọ́ kalẹ̀ kò sì gbọ́dọ̀ mọ́ ọba ti fi àkọọ́lẹ̀ rẹ̀ orígun ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ mẹ́nu bá nínú kótóbá ilé yìí òun náà ni alimán bí mashi'ati Allah ìṣàmìlá wa qudrati ìnáfidà fama sha'a ìní ìgbàgbọ́ sí èrò ọlọ́run ìpè ntòun tọ́kárí gbogbo nǹkan pátápátá ntọ́lọ́ọba tí ọba sí nú èrò ọlọ́run ipe tí nǹkan yọ ṣẹlẹ̀ kó sì yọ̀ǹda fún kò lè ṣẹlẹ̀ lórí ẹ̀pẹ̀ ntọ́ba yọ̀ǹda fún iná ni ọmọ ṣẹlẹ̀ ọlọ́ọba yọ̀ǹda pé kí ìgbàgbọ́ òdodo ọmọ ọlọ́run sì ṣe fáwọn èèyàn kan ọlọ́run yọ̀ǹda kí àìní ìgbàgbọ́ òdodo ọmọ ti iṣẹ́ tí èsì sẹ́ ẹ̀rí lọ́mọ ẹ̀dọ́dọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run yóò da pé kọ́mọ ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn kan máa ṣa Allahu káànù ọmọ alámiyẹ ṣe wà nú ọlọ́run ni tí ọmọ tí ọba sí nú rẹ̀ kò lè ṣẹlẹ̀ rárá ọlọ́run ti fún wa ní ẹ̀rí ẹ ní gbèrò láti fẹ́ fẹ́ ṣe nǹkan kankan àfi kó ti wà nínú èrò tọ́lọ́run tó fi yọ̀ǹda fún yín pé kẹ́ ẹ ríro tọ́lọ́run ọ̀jọ̀ yọ̀ǹda fún yín ríro rárá gbèlè tàṣe fẹ́ wàá ṣe ọlọ́run bá sọ́kó wa gbèrò kínní kan àfi kó ti wà nínú èrò tọ́lọ́run ọlọ́run tọ́lá gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا bẹ́ẹ̀ ni àwọn ọlọ́run láti fi ọ̀tá fún àwọn ànábì ọlọ́run kò sí ànábì ọlọ́run tí ò ní ọ̀tá tiẹ̀ nínú èèyàn àti inú àwọn àjànú tí wọ́n jẹ́ ẹni ibú tí wọ́n máa kó wọn sí wàhálà táwọn èèyàn burúkú kan tí wọ́n máa kú wọn sí wàhálà tí wọ́n máa kú wọn sí dààmú ọlọ́run ní ọlọ́run la ṣe é bẹ́ẹ̀ tọ́ba wù wá lè má ṣe é bẹ́ẹ̀ ṣùgbọ́n àìní ṣẹlẹ̀ yẹn kò sí inú èrò tàwọn ọlọ́run inú èrò tàwọn ọlọ́run náà ni pé káwọn kan ó ti tọ́lọ́run káwọn kan ó ti afẹ́kọ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìlú fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá sọ ike wọlé oṣù àárọ̀ bùkà máa fàálù tọ́ba wà nú èrò ọlọ́run pé kí wọ́n má ṣe é ni wọn ìbá ti máa rí i ṣe fadaruhum wa ma yaftarun fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ náà ni wa ma yaftarun ìtẹ́ ń dàda paarọ́ rẹ̀ mọ́lọ́n jẹ́ kí wọ́n máa ṣèṣù wọ́n gba ẹ̀san wọn ọlọ́run tó sọ fún aláyé nínú Kùránì ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم tọ́ba wà nù ìrù ọlọ́run tó wà nù fífẹ́ rẹ̀ ni ìbá ṣe ní ìjọ kan péré tí ọmọ àtẹ̀lé tọ́lọ́run tí ìmáàní yóò dúró dáadáa bí ìmáàní Abubakar radiyallahu anhu tó ní ìgbàgbọ́ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́ba wà nù ìrù ohun ọlọ́run tọ́ba wà nù fífẹ́ ohun ọlọ́run wọ́n wà nù àkọọ́lẹ̀ ọlọ́run tọ́wọ́ àánú tọ́lọ́ ń yọ̀ǹda ọmọ gbogbo yín ìbá wà lórí kan péré jọra yín wàlá kéèlì yẹbùlúwà fún fi máa àtà ṣùgbọ́n ọlọ́run fẹ́ ṣe àdánwò fún yín ni lórí ìtọ́ yọ̀ǹda fún yín kẹ́hìntì náà bá wà lórí imán kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run púpọ̀ mo ti wà nù ọba ti yọ̀ǹda rẹ̀ kú lórí ìgbàgbọ́ òdodo ẹni tó bá wà lórí kúfúrú kéyìn o tó tún wò ẹwọ títóbi ọlọ́run ntọ́ da ntọ́ gúnrégé ntọ́ bójú mu tọ́ bọ́mọlúwàbí mu tọ́ bẹ́sìn mu ẹ̀ máa ṣàlàyé fún un yóò sì kọ etí tí ọ̀dà àti kò ní gbọ́ rárá lèlè pé yóò lò ọlọ́run tó ń sọ láàyè nínú Qur'an ni pé wàlá òṣà àrọ́bùkálà àmàna mọ́nsálà àti kúlùhùn jẹ̀míà tọ́ba wà ní èrò ọlọ́run gbogbo ẹni wà lórí ìfẹ́ pátápátá ni ẹ̀bá ní ìgbẹ́ ní òdodo afa anta tukrihu an-nasa hatta yakunu mu'minin ìdí ànábì sallallahu alaihi wasallam ṣé wọ́n lọ́ọ́ máa túláàsì àwọn èèyàn tí wọ́n fi wá nígbàgbọ́ sọ̀rọ̀ ni ìyẹn bá ànábì sallallahu alaihi wasallam òun gan náà lágbára lórí ìgbàgbọ́ tọ́ba nígbàgbọ́ lágbára lórí kéèyàn onígbàgbọ́ ni ẹnití wọn bí bàbá ẹ̀kọ́ mọ́tà ń pè ní Abu Talib ongan ní ìbákọ́ ní imán ṣùgbọ́n kú lórí àìnígbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run yóò ti wọná ọlọ́run àwọn tí ọlọ́njọ́ ń dá fún anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí hadith rẹ̀ náà ni wípé ọlọ́run ọ sọ pé kí wọ́n mú lọ síbi pẹ́sẹ́pẹ́sẹ́ nínú iná èwo ló dáa nínú iná kọ́lọ́ nǹkan sọ akú mbẹ́ ọlọ́run sọ fún anabi ọkọ lórí kíláàsì yẹn lórí ìgbàgbọ́ òdodo tẹ ẹ bá rí bàbá tó nígbàgbọ́ onígbàgbọ́ ẹ má jẹ́ kí tọ́ba ti dójú kejì náà ni ó ti wá nú èrò tọ́lọ́n tọ́kọ bá nígbàgbọ́ táyà ò nígbàgbọ́ ó ti wá nú àkọọ́lẹ̀ tọ́lọ́n tọ́ba ti dójú kejì náà ni ó ti wá nú àkọọ́lẹ̀ tọ́lọ́n ọlọ́run bá sọ pé wà máa káàrin nafsin an tu'mina illa bi idhnillah ẹ̀mí kan ò ní nígbàgbọ́ sọ́lọ́run àfi pẹ̀lú kọ́lọ́run ó ti yọ̀ǹda kó ti wá nú èrò ọlọ́run ife ẹni yìí yóò nígbàgbọ́ òdodo àti yọ̀ǹda fún kọ́mọ ويجعل الرس على الذين لا يعقلون ìyà ọlọ́run ọ ń bọ̀ lórí àwọn tí wọ́n ti rà káyì ìkórí orígun ẹlẹ́ẹ̀kẹta yìí náà ni wípé ká nígbàgbọ́ pé èrò ọlọ́run kárí lórí gbogbo nǹkan kò sí ẹnìkan tó lọ ń gba ẹsẹ̀ kankan tí ọjọ́ surprise fọlọ́run pé tí ò ti wá nímọ̀ sí àbí tí ò ti sínú àkọọ́lẹ̀ rẹ̀ àbí tí ò ti sínú èrò rẹ̀ pé lòun wá fẹ́ ṣe gbogbo ẹ̀ yóò ti bá ń pèsè lọ síbi wípé

ẹ̀ ń bá nígbàgbọ́ sí irú bẹ́ẹ̀ kọ́lọ́ tún ìwẹ̀wẹ̀ kí ṣe mú mi ní òdodo mọ́. ẹlẹ́ẹ̀kẹrin tọ́jú orígun ìnígbàgbọ́ sí kádàrá ọlọ́run òun náà ni khalikullahi ta'ala likulli mawjud wala sharika lahu fi dhalik òun náà ni pé gbogbo ń ń ti mímọ̀ sí tó sì yọ̀ǹda kọ́ mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó sì ṣe é lákọọ́lẹ̀ kọjá pé gbogbo àwọn nǹkan yẹn yóò wá máa ṣẹlẹ̀ ní ìbámu sí bọ́lọ̀ gbèsè lákọọ́lẹ̀ òun náà ní táwọn onímọ̀ ń pè ní kálíkùlá ilẹ̀ àṣìyá kúnlẹ̀ ọlọ́run ló dá gbogbo nǹkan pátápátá láì ní àyàfi èyí tó dánú tó ń rí nulẹ̀ ayé àti ń tó wù ọ́ ọlọ́run ló gbogbo ẹ̀ ló sì nídìí abájọ tọ́lọ́run bá fi ṣe bẹ́ẹ̀ ẹni tó nígbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo tó níhun ọlọ́run ló sínú ẹ̀mí ẹ̀ ẹni tó ń ṣe kèfèrí sọ́lọ́ ìṣe kèfèrí sọ́lọ́ yẹn ọlọ́run ló dá sínú ẹ̀mí ẹ̀ torí ẹ̀ lọ́lọ́wọ́ bá fi sọ yìí pé wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ọba ló dá yín àti gbogbo sẹ́tẹ̀ǹsẹ̀ pátápátá àwọn èèyàn kan dúró lórí pé rárá èṣù ni máa wù bí ọlọ́run yìí ṣe bí ọlọ́run yìí ṣe bí ń pa wípé n ti ń ṣe déédéé ni kì í ṣe bí lọ́dọ̀ tiẹ̀. ṣùgbọ́n tàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa rí nǹkan sí dáadáa a rí nǹkan gbogbo ẹ̀ látọ̀dọ̀ ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ látọ̀dọ̀ ọlọ́ọ̀ni ntọ́ba sì wọ ọlọ́lá ní máa ṣe tabarakalladhi biyadihi al-mulku wa huwa ala gbogbo ọmọ ẹ̀dẹ́ kọ́gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ọlọ́run wípé kí ló dé tó fi ṣe léyìí àbí kí ló dé tó fi ṣe báyìí àbí ọkọ ọlọ tèmi gba ọ̀nà báyìí lọ ọba síjà yóò rí báyìí tìbámọ̀ ti da àdúgbò ṣe rí lọ la yusalu amma yaf'alu wa hum yusalun ẹnìkan ò lè béèrè lọ́wọ́ ọlọ́run lórí pé ntọ́ bá ṣe kí ló dé tó fi ṣe ṣùgbọ́n mẹ́ẹ̀ẹ́dẹ́ ni àtàjọ́nú yọ ala ya'lamu man khalaqa wa huwa al ọlọ́wọ́ ọba tó dá ẹ̀dá ọba tó ní ni ọba ni lórí ìmọ̀ rẹ̀ náà ló béèsì gbogbo ti bẹ̀lẹ́ lórí. lẹ́yìn eléyìí awòye sí ìpele ìpele ti ń bẹ fún kádàrá ní ìbámu sí ń tọ́wánu ọlọ́run àti súnà anábìwọ̀ ìkórí rẹ̀ náà ní wípé kò sí àtakò ńbẹ̀ ṣùgbọ́n ìpele ìpele ilé ń bẹ fún kádàrá wa sallallahu ala nabiyyina wa alihi wa sahbihi wa sallam. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد عباد الله فاعلموا أنه قد ورد في نصوص الكتاب وسنة ما ما يدل على أن للقدر خمس مراتب وليس بينها تناقض فكل مرتبة من من المراد فكل مرتبة فكل مرتبة من من المرتبة الثانية إلى الأخيرة كلها ترجع إلى المرتبة الأولى فقد جاء في حديث النبي صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى أول ما خلق القلم قال له اكتب فكتب كل شيء وذلك قبل خلق السماوات والأرض بخمسين ألف سنة ثم ورد في حديث النبي صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى بعدما خلق آدم عليه الصلاة والسلام مسح ظهره فاستخرج منه ذريته فقال خلقته الله للجنة وبعمل أهل الجنة يعملون وثبت في حديث النبي صلى الله عليه وسلم في في في الدلالة على المرتبة الثالثة أن الإنسان يجمع خلقه في بطن أمه ثم يكتب ثم يكتب أجله ورزقه وعمله وهل هو شقي أو سعيد وجاء أيضا في حديث النبي صلى الله عليه وسلم وفي الآيات القرآنية ما تدل على مرتبة الرابعة وهي كون القدر يسلم للملائكة في ليلة القدر فلذلك قال الله تعالى يفرق في يفرق فيها يفرق فيها يفرق كل امر حكيم امرا من عندنا انا كنا منذرين وذلك في ليله القدر والاخير هو القضاء القضاء القضاء اليومي قال الله تعالى يساله من في السماوات والارض كل يوم هو في شان فكل مرتبه الثانيه والثالثه والرابعه والخامسه كلها ترجع إلى المرتبة الأولى التي كتب قبل خلق السماوات والأرض adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìkẹ́ ìgè àtọ́ ànábìwá muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹ̀rí fi ọlọ́run ẹ̀là ọmọ yìí pé ìpele márùn-ún ní bẹ fún kádàrà ní ìbámu sí ń tọ́wọ́ nù síra ọlọ́run àti súnà ànábìwá sallallahu alayhi wa sallam tọ́rọ sọ fún wa pé ọlọ́run bá ti àkọọ́lẹ̀ kádàrá lórí ọmọ ẹ̀dẹ́ ni àti lórí gbogbo nǹkan ìpele márùn ni ìkan ò sì takora wọn tá a bá wò lọ tá a bá wò ó bọ̀ gẹ́gẹ́ táwọn onímọ̀ sọ Ibn Qayyim Ibn Taymiyyah àtàwọn mìíràn onímọ̀ ìpele ẹlẹ́ẹ̀kejì àti kẹta àti kẹrin àti kẹrùn-ún ó padà lọ síbi ìpele alákọ̀ọ́kọ́ náà ni. ìpele alákọ̀ọ́kọ́ náà ní tọ́wọ́nù hadith anabi wa sallallahu alayhi wa sallam sọ́sọ́ yìí pé kété tí ọlọ́run dá gègé kọ̀wé lọ́lọ́run pàṣẹ fún gègé kọ̀wé ìpè gbogbo nǹkan pátápátá òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sọ yìí eléyìí ṣẹlẹ̀ tó dá sánmà àti ilẹ̀ ní nǹkan bíi fifty thousand years tó dá sánmà kó ó sì dá gègé kọ̀wé ó sì ní kọ́sà gbogbo nǹkan pátápátá lẹ́yìn ìgbà náà ní hadith anabi wa alayhi wa sallam lọ́sọ nípa anabi adamu alayhi salatu wa salam ipe ńgbà tí ọlọ́run bá dá ọlọ́run kó àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ jáde ní bàrá àdì rẹ̀ ọlọ́run sì dá wọn sí ọ̀nà méjì wọ́n wá ọmọ náà gún ìyẹn ni iṣẹ́ àlùjànnà mọ̀ dá wọn fún iṣẹ́ àlùjànnà náà wọ́n sì máa ṣe nílé ayé wọn tí wọ́n fi kú ní ọmọ rọrùn fún wọn iṣẹ́ ọmọ àlùjànnà ò ní jẹ́ ìṣòro wájú wọn ọlọ́run ti ní àwọn eléyìí iná ni mo dá wọn fún iṣẹ́ ọmọ iná náà ni wọ́n sì máa ṣe iná náà wọ́n sì wọ̀ tó wá dọ̀dọ̀ lọ eléyìí ní ìbámu sí tó ti wà nú àkọọ́lẹ̀ tálákọ̀ọ́kọ́ kì í ṣe wípé ọlọ́run wá ń ṣe àtúnkọ́ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ gbogbo nǹkan kọ̀ọ̀kan nígbà tí ó bá ṣẹlẹ̀ náà lọ́lọ́wọ́ bá ń ṣe ẹlẹ́ẹ̀kẹta òun náà ni hadithi abdullahi bin mas'ud kọ́lọ́nkọ́ yọnu sí tọ́wọ́ àlùsọ̀rọ̀ bukhari àti muslim ife òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ọlọ́run bá kó ẹ̀dá ẹnì kọ̀ọ̀kan yín jọ sínú ìyá rẹ̀ ní ogójì ọjọ́ omi gbọ́lọ́ lẹ́yìn ìgbà náà yóò yí padà yóò di ẹ̀jẹ̀ rigidi lẹ́yìn ogójì ọjọ́ mi lẹ́yìn ogójì ọjọ́ kẹta yóò di bá sí ẹran lẹ́yìn ìgbà náà lọ́nà ọba wà á fẹ́ fún káwọn mọ̀láyíkà tí wọ́n lọ fẹ́ fúfú sí tí wọ́n lọ fẹ́ ẹ̀mí sí ẹ̀mí tí ọmọ ń gbogbo ọmọ ẹ̀dẹ́ ni ń gbìyànjú lórí ẹ̀ tí wọ́n a rí dá ààrí pé tọ́ba ti kúrò lára ó ti lọ nìyẹn kò sẹ́ni kankan kò sí ìsìtẹ́ni kankan tí wọ́n gbà tí wọ́n kó jọ sínú bí wọ́n bá fẹ́ràn yẹn tó bá kú tí wọ́n fẹ́ràn yẹn pọ̀ wọ́n ni wọ́n ẹ̀ bá mọ̀ ẹ̀ ọ̀tán òpin tí wọ́n lè fẹ́ nu ńgbọ́ ọ̀báyá tó bá sú wọn gan wọ́n tún gbèsè e padà náà ni pé kí làwọn ń gbèsè owó lé lórí ó ti di pàǹtí. níta fẹ́ ló ń bẹ ni pé ọlọ́run bọ́ fẹ́ yóò ní káwọn mọ̀láyíkà ọ̀fẹ́ sí lára àwọn mọ̀láyíkà yẹn wọ́n wàá ṣe àkọọ́lẹ̀ ọjọ́ orí rẹ̀ ìjẹ́ imú rẹ̀ àsìkò tí ó lò iṣẹ́ tí ó ṣe yóò jọ lórí ilé ni àbí ó jọ lórí ibú eléyìí èsè e tuntun táwa pé ńgbà tí oyún bá ti di forty days ẹlẹ́ẹ̀kẹta káwa jókòó lẹ́kàtẹ̀ lọ tún ara àdúrà kan ṣe egbèkùn olè bá àkọ́ kádàrà tó dáa fún kádàrà ní ìbámu sí tẹ́lẹ̀ kejì nígbà tó lọ ń kó wa jáde fún bàrà di ádámù àlẹ́sàlátọ̀sàlà ní ìbámu sí tálákọ̀ọ́kọ́ tọ́lọ́ ti ti kọ́ sílẹ̀ òun náà ni kèsè pé ọ̀tún ni ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ìpìlẹ̀ ni ntọ́nà ọba sọ fún wa nípa Laylatul Qadr ipe kullu amrin hakim ní òru Laylatul nínú Ramadan ọlọ́run ní yọ máa fún àwọn ọba ti parí ẹ̀ dáadáa ọlọ́run ní wọ́n máa fún kálá àwọn màláíkà kíkà gbọ́ mọ̀ rẹ̀. kèé ṣe yí pé kádàrá tuntun kan látẹ̀wá fẹ́ yàn tí ò ti sí tẹ́lẹ̀ ní ìbámu sí tó ti wà nínú ìwé alákọ̀ọ́kọ́ tọ́lọ́run jẹ kan náà ni ọlọ́run ti mọ̀gbé lágbájá báyìí yọ yẹn náà fílà yóò ṣe kòǹgẹ́ ilẹ̀ látòrí kábírì lọ́dún báyìí ó sì ti ṣe é lákọọ́lẹ̀ etí ó ṣẹlẹ̀ sí láàrin ọdún kan ọlọ́run ó pè káwọn ọmọláyíkà tí wọ́n máa gbà á tí kálukọ́ máa wò pé lágbájá báyìí tí ó ṣe ní àárín ọdún kan rèé kìí ṣe pé kí wọ́n wá máa pèpè ipe ẹwà fúkàdà rájà nílé látọ̀lù kọ́dìrì òru ìbáàdà ni kìí ṣe òru wáàzì òru ìbáàdà ni kìí ṣe òru ká máa kówó jọ òru tí kálukú kó fi súnmọ́ lọ́hùn ẹ̀ńtọ́lọ́mbà ìṣẹ́ pé kádàrá rẹ ní bẹ lórí rẹ̀ náà ní ọ̀rọ̀ rùn fún láti sin lọ́hùn gbogbo ẹ bá ti sì fún mẹ́gbìlì tó kí ìsáì níjọ́ náà ó ti ṣe kòńgẹ́lì látọ̀lù èlé lókun èlé lókun padà bílà gbogbo múmi ní òdodo tó bá ti kí magrib tó kí ìṣáì nínú Ramadan nílẹ̀ Lailatul Qadr ó ti bá Lailatul Qadr àlékún ìbáàdà ló kù káfí ní kò tó ga níwájú ọlọ́run kèsì kékeré nìkan wá máa tàn wáyé pé ẹ wá péjọ àdúrà kan bẹ dáhùn fẹ́ẹ́ ṣe sígáàdà ló fi change rárá o ìṣúwọ́n náà bá ń bẹ lọ́hùn tó ń fẹ́ wájú ọlọ́run ní kọ̀rọ̀ yàrá rẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn lórí ẹ̀ bóyá ń tọ́ ń sáré lọ́dọ̀ rẹ̀ bóyá ń gan ipò rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bóyá wọ́ọ̀sì ju tiẹ̀ lọ kọ́lọ̀ ń kọ́sà àánú wa kọ́sà àmójúkọ́ ẹ̀sẹ̀ wa fún wa ẹlẹ́ẹ̀ta àwọn tọ́jọ́ ìparí rẹ̀ òun náà ní kádàrá ojoojúmọ́ tọ́lọ̀ ń fún àwọn màláíkà nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn màláíkà kan wọ́n lọ wọ́n ń bọ̀ lójoojúmọ́ àwọn kan ó jẹ lásùbà àwọn kan ó jẹ lálàásárì alálàásárì ó gbàṣẹ́ kúrò lọ́wọ́ alásùbà alásùbà ó gbàṣẹ́ kúrò lọ́wọ́ alálàásárì bí wọ́n ti máa para yẹn yóò sì wà pẹ̀lú wọn kádàrá kájúkú lójoojúmọ́ lọ́n sọ pé gbogbo tí ń bẹ́ ń sánmà àtìlẹ̀ ní ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run lójoojúmọ́ ọlọ́run sì ní ìṣe rẹ̀ lójoojúmọ́ sùkámọ́sí àtìgbọ́yé pẹ̀lú àwọn yìí ìtọ́wànú ni àbí ìtọ́wànú hadithi ni lórí wípé kádàrá wa kó gbogbo kádàrá ìkejì àti ìkẹta àti ìkẹrin àti ìkarùn-ún ọ ń padà lọ síbi ìtàlákọ̀ọ́kọ́ ìwọ̀nba kí a wí kọ́lọ́nkọ́ gbà ní ìbádà fún wa kọ́lọ́njẹ́ agbọ́yé kọ́lọ́njẹ́ wúlò fún wa ọ̀là àti tòbí ọlọ́àánú rẹ ìrẹ́ ọlọ́run abẹ́ọ́ ìlú wa lórí bó ṣe rí ètò ọmọ sí ètò kùdé ẹ̀ka àtò bá ṣe àtúnṣe rẹ̀ olórí wa àti àwọn tí kó wa máa tán sọ́nà sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti nígbàgbọ́ lórí pé òní ni tuntun nínú rẹ́díò nínú tẹlifíṣàn ni àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ tí wọ́n ẹ̀sìn yé wọ́n ti tẹ̀ ẹ́ mọ́ wálé sí pé àwọn èèyàn kan ni wọ́n gbé òòṣà wọn kalẹ̀ tọ́jẹ́ tó ní ìgbà tí wọ́n ń ṣe òòṣà yẹn òǹkà àgbà tí wọ́n ń tó òòṣà kọ̀ọ̀kan ni wọ́n gbé january february march gbogbo ẹ̀ lé lórí kò sí ntọ́ka mùsùlùmí ń parẹ̀ ọdún tí wàá ti bẹ̀rẹ̀ sẹ́yìn a sì wà ní rọ̀bíùlà awúgbàlẹ̀ sí on the twenty one láwàá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan kọ́ mọ́ oṣù sí islam nílé pé yóò wá mọ ńgbà wo lọ́bẹ̀rẹ̀ oṣù sí islam yẹn ni jẹ́ kí á kó àkọlé kan lórí ẹ̀ àwọn tí wọ́n mú wa sì tí wọ́n dé ìbò ni wọ́n gbé oṣù yẹn wá wọ́n yìí tún kó dídì rin wọn tún kó bá ìjọba náà tó náà fi ń fi ọlú délẹ̀ kò sí tíjọba ò lè fọlú délẹ̀ fún nígbà tó bá jẹ́ tí wọ́n bá kó ràn án ni tó kọ́lọ̀ nǹkan bá fún ìlú wa ṣe wọ́lá àti tó lọ wọ́lá àánú rẹ kọ́lọ̀ nǹkan fi wá ṣe ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله حال الصلاة حال الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله